ẹ jẹ́ á gbàdúrà o bàbá ọlọ́run olódùmarè a tún dúpẹ́ lọ́wọ́ yín ní àsìkò yìí a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ tún fi fún wa láti kọ́ àwọn èèyàn yín olúwa gbẹ́nu mi sọ̀rọ̀ o jẹ́ kọ́rọ̀ òyìnbó dáadáa ní orúkọ jésù olúwa wa ǹjẹ́ mo kí àtàrà ilé àtàrà oko ǹjẹ́ àti ẹ̀ láwọn ará oko mọ́ báyìí <laughs> gbogbo èèyàn ti sáde lù ú ọkàn sọmọ lóòkù bẹ́ẹ̀ ni àkùkù ní sinmọ́yẹ́ lágbára ọlọ́run olódùmarè ọlọ́run yóò ràn á lọ́wọ́ lórílẹ̀‐èdè wa yìí gbogbo làásìgbò ààbòrí ẹ̀ àìbámọ̀ ìwọ́tọ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń wo ìdánilẹ́kọ̀ọ́ yìí èmi ní à ń pè ń pa ìtọ̀ wa o èmi ń pa ìtọ́gbadé ògùn lánàá ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ ni ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe lọ́gán nísìn ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ìṣèlú ìjẹ̀lú àti ìsìnlú mọ̀ ni n ò lè káyé àwọn èèyàn tí wọ́n yín aláwo nítorí ẹ̀ àdúpẹ́ lọ́ọ́ ọlọ́run ẹ̀ kò sí téèyàn ní. Eh, tí èsè pórí gbà lọ ọlọ́run àti pójúṣe mi ni tọ́ra aràn mi síran yorùbá láti kọ́ alókòdoro ọ̀rọ̀ ọlọ́run ni ìwọ́kíwọ́ tó o bá ń gbọ́ mi ẹ̀ẹ́yò ìdánilẹ́kọ̀ọ́ lórí ìṣèlú ìjẹ̀lú àti ìsìnlú ńlá ń ṣe lọ ṣùgbọ́n mo fẹ́ sẹ́mi lórí ẹ̀ lọ́wọ́ òní nìkan ni ó pásítọ̀ wa torí kíni hmm. ntọ́fà ni pé sẹ́ẹ̀rí àìbámọ̀ àdìrẹ́ ti ń wò dánilẹ́kọ̀ọ́ yìí tó jẹ́ pásítọ̀ ọ̀kan nínú ìbéèrè téèyàn mọ́ sábà ní pápá téèyàn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ó ní pé pásítọ̀ wa bó la ṣe mẹ́kọ̀ọ́ tá a kọ àwọn èèyàn wa ọ̀nà kan rèé ìgbà míì àmọ́ ọlọ́run àmọ́ sọ fún yàn ṣùgbọ́n gbà míì lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ǹjẹ́ ẹ mọ̀ pé tí bá ń ṣẹlẹ̀ láàrin ìlú ilẹ̀ gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn yín bẹ́ẹ̀ mo sọ fún yín ní tí bá ń ṣẹlẹ̀ láàrin ìlú ìdí tí mo ṣe fẹ́ sẹ́mì díẹ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ lórí ìṣèlú náà ẹ mọ̀ pé àfitá bàtàrà wàjẹ́ lásọpọ̀rọ̀ òṣèlú ò pàtàkì ìgbà mo ní màá sẹ́mì òní nìkan ni o ẹ òní nìkan ni o kí wá lẹkún tó mú kun ilé ìwá ìdírè ṣe é rí àwọn téèyàn bá jẹ́ránṣẹ́ ọlọ́run èèyàn gbọ́dọ̀ máa gbọ́ ìròyìn kéèyàn ò sì máa wò lórí ẹ̀rọ móhùnmáwòrán yìí máa jẹ́ kéèyàn ọmọ tí ń lọ sẹ́ẹ̀rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làásìgbò lórí ààbò ah. ó tó àìlásọ lọ́rùn pàká tọ́jẹ́ pàpérò lọ́jẹ́ fọ́mi ríwo tí wọn bá sọ lórí ààbò kódà ìdí náà mo mọ̀ọ́mọ̀ fi ìdánilẹ́kọ̀ọ́ òní mo fi sórí ààbò pàápàá nílẹ̀ Yorùbá ìdánilẹ́kọ̀ọ́ eléyìí ó yàtọ̀ díẹ̀ ojúlalá kàn fi sọrí ni mo pè é ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká wo bí nǹkan ṣe ń lọ o ààbò aráàlú ti wá tèmi ó ti ju ohun tá a gbọ́dọ̀ fi sọ́wọ́ àwọn ọlọ́pàá nìkan ọ̀rọ̀ ààbò ìdí ni pé kèémọ̀ ṣe pé àwọn ọlọ́pàá àbí sójà wọn ò mọ tiraka eh, ọ̀pọ̀ yín ọmọ o eh, ọ̀pọ̀ yín ọmọ adìẹ wọn ń làágùn ìyẹ́ ni ọ̀jẹ̀ àmọ́ adìẹ wọn ń làágùn ìyẹ́ ni ọ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá sójà. So ẹ jẹ́ ìsọ̀dí tó fi dàbí pómi fẹ́ pọ̀ ju ọkà lọ sẹ́yìn téèyàn bá jẹ́ sójà wọ́n á máa kọ́yàn béèyàn ṣe jagun kẹ́ẹ̀sì àrí o bẹ́ẹ̀ bàbá àwọn sójà wa dojú ogun àyè tí wọ́n ṣe ń lé tó kílíà wọ́n lẹ́yìn ọlọ tó ní gbéńgbà tó ń wá lójú ogun ọ̀tá mẹ́fà ló ń pa àbá dojú ogun o. Ah, ṣùgbọ́n gbàrà tó délé báyìí àkàzù ẹ̀rẹ̀rẹ̀ ìyẹn mẹ́fà ló síbolẹ̀ lólógbè mi gàràgàrà tí ń bọ̀ máa jẹ mẹ́fà lọ́tẹ̀ pa bàbá rí tó gujú ogun àrítilé àwọn sójà wa ẹja ṣe ṣàdànkátà fún ṣùgbọ́n ogun tí àwọn agbésùnmọ̀mí yìí tí a gbé yọ ọwọ́ tí a yọ ọfẹ́ ni pé ogun tán sójà kọ́ ní jíjà ọwọ́ burúkú yọ hmm. ọwọ́ tí a yọ kìí ogun tán sójà mọ́ yẹ̀mí ń bàn kí n yẹ̀ yẹ̀mí kí sójà ọ̀kọ́ pé ọ̀tá lè so àdó kú mọ́ra kọ́ fẹ́ para ẹ̀ wọn ọ̀kọ́ rúyàn èdè tó ṣe dàbí pọ́ fẹ́ dà wọ́n láàmú díẹ̀ nù ṣùgbọ́n lágbára ọlọ́run á kúkú borí èdè náà ẹ má sọ̀rọ̀ àwẹ̀wà nípa àwọn sójà wa ṣẹ́wárí o ọ̀rọ̀ ààbò tí mo fẹ́ sọ. So, ojúṣe ìwọ àtèmi gẹ́gẹ́ bí aráàlú ni mo fẹ́ ṣàtẹnumẹ́ àtàwọn ọ̀nà tá a lè gbà tá a fi lè ranra wa lọ eléyìí ti dọ̀rọ̀ pa ìranra wa lọ o kìí sọ̀rọ̀ pa ìrànjọba lọ o ẹ mọ̀ díẹ̀ ṣe bíbí ọdún bíi mélòó kan jábálà kan sọ àdókù mọ́ra ànígbà mo gbọ́gbẹ́ máa ṣe láwọn ìlú kan Iraq ni o Libya ni o Afghanistan ni o mo ní kò lè ṣẹlẹ̀ ń bí mo láwa èèyàn dúdú pápá ọmọ nàìjíríà a nífẹ̀ẹ́ àti gbélé ayé kò sẹ́nìkan náà wa tó lè para wọn àfi bá a ṣe gbọ́ o bá a ṣe gbọ́ páwọn ọmọ orílẹ̀-èdè náà ń ṣàdókú mọ́ra o èyí ni pé tá a máa wò lókèèrè tá a rò pé ò lè ṣẹlẹ̀ láéláé ó ti ń ṣẹlẹ̀ o ìdí tí wa àtèmi ṣe wá gbọ́dọ̀ jókòó ká wá nǹkan ṣe sínú ìgbà tó tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé yẹn bá léèyàn mẹ́ta kú ní bọ̀rọ̀nù ọ̀pọ̀ wọ̀ mọ́ bí ó wà wọ́n lẹ́nìkan ṣàdókú mọ́ra Maiduguri ọ̀pọ̀ wò ó débẹ̀ rí akàngbọ̀ Sókótó ni àmọ́ bẹ́ẹ̀ ó dínà ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe bẹ́ẹ̀ wà láyé ń patọ̀ wọ̀ ṣe é mọ̀ pé ilé ó ti sún mọ́ ni eléyìí ti sún mọ́ yàn torí náà ojúṣe mi gẹ́gẹ́ bí ẹni tá a rán síran Yorùbá òun ni kí n sọ fún yín pé ọ̀yá o ẹja pakítí mọ́lẹ̀ òun kálukú wa ká jí gìrì sọ̀rọ̀ ààbò ó ti tó bẹ́ẹ̀ eléyìí sọ̀rọ̀ àkèé sọ̀rọ̀ awẹ́wà ó ti tó bẹ́ẹ̀ ìdí náà ìwọ àtẹ̀mí alójúṣeéṣe kí lójúṣe àkọ́kọ́ ẹ̀jẹ̀ alájú wálẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ máa wa mọ́tò ṣe é rí lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ́ ẹ bá ti ń wa mọ́tò jáde ńlẹ̀ yín tẹ́ ẹ bá ráwọn èèyàn tí wọ́n dúró síbi ìgànná tó yí lé yín ká ẹjá máa béèrè lọ wọn pé àwé tá a lò ń dúró dè tá a lò ń wá àó ti tásìkò bẹ́ẹ̀ o wọ́n nílùú tí aláboyún tó bá kú toyún toyún tágùtàn kú tọ̀ọ̀lẹ̀ tọ̀ọ̀lẹ̀ tájá ń kú tòun ògóró bẹ́ẹ̀ bá fẹ́ rìnrìn àjò ń lu ìjọba sọ fún yàn kò léèwọ̀ àtọ́ bá di ní ìsìn tẹ́ bá rẹ́ nìkan tó dúró súkúrú síbì kan ẹjá máa béèrè lọ́wọ́n o ẹsẹ̀ lẹ́yìn ò lè ní o ní tí wọ́n sọ pọ̀ gidi gan ni èyí ni pé tẹ́ bá ti rẹ́ nìkan ẹ̀ wọ́n páàkì ọ̀kadà ó jókòó lórí ọ̀kadà láì ṣe pé ó gbéèyàn wá láì ṣe pọ́ fẹ́ gbéèyàn ẹja máa béèrè lọ́wọ́ o àwé ta ló ń dúró dè ta lọ ń bá sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ta kẹ́ ló ń ṣe ń bẹ̀ wọn o ojú la lákàn fi sọrí èèyàn nìkan kọ́ gbogbo ẹ̀yin lárìnlọ́ọ̀dù tẹ́ ẹ nílé ọ̀yá àsìkò téèyàn máa lọ pàdé lárìnlọ́ọ̀dù rèé o gbogbo wa tá a nílé ń bi àgbé ẹjẹ́ a máa lọ pàdé àwọn tí wọ́n nílé ládùúgbò wa o ẹ̀yin tí ẹ̀ ń gbé inú ẹ́sítéètì tẹ́ ẹ̀ máa ṣèpàdé lárìnlọ́ọ̀dún ẹ bẹ̀rẹ̀ rẹ o ẹ̀ẹ́dá bẹ̀rẹ̀ rẹ̀ èèyàn gbọ́dọ̀ lajú ni o torí ọ̀pọ̀lọpọ̀ ní ń lóde òní tó wípé wàhálà ọgbọ́n àti jínigbé ó ti á gbogbo gidi ẹ mọ̀ pẹ̀lú okòwò burúkú tó ṣòro fi lẹ̀ ni ẹ̀wọ̀n àmì tí wọ́n bá gbé wọ́n á ní wọ́n á máa gbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kéèyàn ò jiyàn gbé láàrin ijọ́ mẹ́rin kó sì máa gbarú yùn iṣẹ́ wo lèèyàn fẹ́ ṣe tó lè kárú owó báwọn ni wọn ò ṣe fẹ́ fi lẹ̀ ẹ́ àgbàrá òjò wà ní pòun ò nílé wó ó ń lé ọ̀gbọ́dọ̀ gbà fún o torí náà ẹ máa lọ pàdé Lárìnlọ́ọ̀dù o ẹ rí i pé ní ẹnu ọjọ́ mélòó kan ń bàdàn pàápàá jùlọ ń bàdàn wọn ọmọ bọ́yá ṣe dọ́dọ̀ yín o ariwo pọ̀ ń pa mọ́gàdí èé ni pé òun lé òun lé sojúlé wọn gbọ́dọ̀ yan mọ́gàjì ọ̀kan náà tí màá fẹ́ kẹ́ ẹ fi sójú ṣe gẹ́gẹ́ bí mọ́gàjì ni pé ẹ máa mọ tí bá ń lọ lágbègbè yín alẹ́ kọ̀ọ̀kan ẹ máa pe ìyábọ̀ báyọ̀nlé kíni ń lọ ń bẹ̀ ń o ṣe é rí gẹ́gẹ́ bí mọ́gàjì agboolé. ẹjẹ́ a máa tẹ́tí lélẹ̀ ká máa mọ tí ń lọ o ọ̀rọ̀ ààbò nílẹ̀ yìí ọ̀dọ̀wọ́ tiẹ̀ ọ̀dọ̀wọ́ tèmi náà nígbà gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ kí ni èṣù fẹ́ ṣe èṣù fẹ́ lò gẹ́gẹ́ bíi pé ìdá ẹ̀sìn ni gbogbo yín lẹ ti rí ní ìsìn pé ẹ̀tàn èṣù nu ọ̀dà ta làwọn Boko Haram ọmọ pa wọ́n ń pààyàn mọ́sálásí wọ́n ń pààyàn ṣọ́ọ̀ṣì gbẹ́rin lẹ́gùn wọn pa èyí ni pé kìí sọ̀rọ̀ ẹ̀sìn èṣù ni ọ̀rọ̀ èṣù ni ẹ mọ̀ wulẹ̀ jẹ́ atanra wa jẹ́ ẹ mọ̀ jẹ́ kí èṣù olúgọ́bì kan kọ́ máa fìyà jẹ èèyàn èṣù ni o torí náà àti mọ́sálásí o àti ṣọ́ọ̀ṣì o ah ayé ìjọ́un mọ̀ ni pé tí a bá ń gbàdúrà gbogbo wa ó dijú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ́sà ẹ máa lajú o torí kíni nǹkan ayé ti yípo ṣebí ń gbà wá wà ń kéke ó kọ ìdílé kankankan lèyìn ó dì mú báyìí nígbà wà ń kéke tọ́jẹ́ wípé àwọn àgbàlagbà ò péyàn pé tọ́ ọ bá lọ bókọ ẹbí wa kò tiẹ̀ ṣẹ́ ń jẹ́ tó gbọ́dọ̀ fi ró aṣọ bẹ́ẹ̀ ṣòro kí ni jẹ́ bẹ́ẹ̀ èèyàn dìímú èèyàn bọ̀wọ̀ fún kò sírú ẹ̀ mọ̀ báyìí nígbà àwọn èèyàn gan ti ń sókọ Yorùbá wọn tí wọ́n fi ń pèlè ìbò nǹkan ti yan ìdí náà tó jẹ́ pé wà àtẹ̀mí a lajú lẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi àwọn sójà wa ẹ mọ̀ pé mo ti ṣàlàyé pé wọ́n lágbára wọ́n ń tíráì omi pọ̀ dọ́kà lọ ni ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ǹjẹ́ ẹ mọ̀ pé kéèsì àwọn ológun ní máa ṣiṣẹ́ àwọn ọlọ́pàá ni kí ló dé pàìtọ̀ wa tọrọ ọlọ́pàá súnmọ́ yàn ọlọ́pàá súnmọ́ aráàlú àwa aráàlú a sì máa mọ ti ń lọ ìdí náà ìyá sènàbù tí ń ta wa lẹ́kulẹ́jà lóde gbàdà tí ń gé ẹran ní sábó gbogbo wa ní ìsìn ẹ̀yìn la lójúṣe o ìyá mi náà ti máa lọ ra ẹ̀gúsí lọ́dọ̀ gbogbo wa la lójúṣe ṣe o àwa máa máa ti ń lọ ọjọ́ kan mò ń ti gáràjì kan bọ̀ lẹ́kọ̀ọ́ ní àwé kan wá ọkùnrin mọ̀nì ó búra àwọn tí wọ́n wà ní gáràjì àwọn ọlọ́kọ̀ ni o. ní wọ́n bẹ̀rẹ̀ sí fóun lẹ̀ sọ̀rọ̀ ah, wọ́n lẹ́lẹ́gírí nù bí wọ́n ṣe ń sọ ọ́ dàbí pé àwọn fàyàwọ́ lọkùnrin náà ẹ mọ̀ pé téèyàn bá ń fi igi mú sọ̀rọ̀ ẹni ọba gbọ́ Yorùbá ẹ̀ tì mọ̀ ń jẹ́ ń sọ ní tó túmọ̀ sí ni pé àwa aráàlú máa mọ̀ àwa aráàlú máa mọ̀ ìdínà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń gbé létílé ní ojúgbó kéékèèké báwọn ẹ bá ti rí i páwọn ọlọ́kadà bíi méjìlá ń tẹ̀léra wọn fóònù yín òun iṣẹ́ irinṣẹ́ ni o ẹ tètè ya pé àwọn èèyàn pé mo ráwọn ọlọ́kadà mẹ́ẹ̀ẹ́dógún wọn jọ ń lọ o wọn è sábà kẹgbẹ́ rìn báwọn àfi tí nǹkan míì bá ṣẹlẹ̀ ojú la lákàn fi sọrí ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní fóònù dání ẹ ẹ̀ mọ̀ wúlò rẹ o tẹ́ ẹ bá ti kẹ́ fi ìkíní kan tó fẹ́ mú fura dání ẹ bá ti rọ́mọ ọ̀hún tí ń sanbẹ̀sùn tí ń fapó rọrí tí ń sòkì gbẹ́ àyẹ́ ti mọ̀ pé léyìí ní lọ ẹ̀yà àyà fọ́tò rẹ̀ jòrí afẹ́fẹ́ gbogbo ẹ̀yin ọmọ tó jẹ́ pé gbogbo àsìkò yín lẹ̀ mọ́ wéèsì lórí fesibúùkù àsìkò tẹ́ ẹ lè lò fún nǹkan dáadáa rèé àsìkò tẹ́ ẹ lè lò fún nǹkan dáadáa rèé kìí ṣe pé kankan ọmọ ìjà wọn fẹ́ lura wọn pa kẹ ẹ wá fídíò rẹ̀ ẹ wá fi sí ẹ orí fesibúùkù tẹ́ ẹ bá ti kẹ́fí àwọn èèyàn tí rìn wọ́n fẹ́ ṣe ségesège ẹ jù bẹ́ẹ̀ ààyè ti kọjá àbí àfisí láàárọ̀ aláàárọ̀ ìmórí fídíò kan ó dàbí pọlọ́pàá kan ṣàṣemọ́ṣe wọ́n ju orí afẹ́fẹ́ kí á ní ìjọba ń dáhùn sírú nǹkan báwọn tẹ́ ẹ bá ti rí i pé ẹ̀kọ́ ń wọlé yàrá àyọ̀yà ara àyọ̀yà ẹ̀kọ́ ń wọlé ewé ń jáde tẹ́ ẹ bá ti rádùúgbò kan tó dàbí páwọn àjòjì wọ́n sà ń wọbẹ̀ wọ́n sì ń pòórá wọ́n ń wọbẹ̀ wọ́n ń pòórá ẹ̀yẹ tètè ya sọ̀rọ̀ o ẹ̀yin tẹ́ ń gbọ́kọ̀ gáràjì bóyá bàdàn séko ní àbógbò mọ́sọ̀ sí ìbàdàn tó bá ti di pé mo mọ̀ pé àwọn àjèjì mélòó kan mẹ́ẹ̀ẹ́dógún ńgbà dojúgbó ni à sọ kò é ṣe pé ilé wà ń bẹ́ẹ̀ kì ṣe pé èèyàn wà ń bẹ́ẹ̀ sì rìn wọnú igbó lọ wọ́n ní mọ́ bá tèmi lọ wọ́n fún un lójú owó ẹ máa fura o ẹjẹ́ ajá máa fura o irú rẹ̀ báwọn yá tètè lọ́ọ̀dọ́ sí àmàánú gáràjì pé mo gbá wọn àjèjì mẹ́ẹ̀ẹ́dógún kan ojúgbó wọn ti sọ ipasẹ̀ inú igbó wọn rìn lọ o ẹni ọba jẹ́ sí àmàánú òun ó lórí ọ̀fẹ́ àti lọ sọ fún tọlọ́pàá pé ìdẹ́wájú dẹjọ́ ìdẹ́yìn daṣọ o a lajú wálẹ̀ dáadáa ni o àwa àjọ ọlọ́run ẹ mọ̀ jẹ́ a máa dijú lásán ẹjẹ́ alájúlẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé èèyàn ọ̀sẹ̀sọ̀ ọlọ́run tẹ́ ẹ bá sọ fẹ́ lòmíì pé àwé lóòótọ́ jésù ní ẹ lọ gbogbo ayé ẹ lọ jèrè ọkàn á ṣùgbọ́n ààfin ọ láàrin wa ètò òdì. E tó di kúkú tó di mọ́ra yìí láì ṣe kó tútù mú má wà ṣọ́ọ̀ṣì wà kí ṣẹ̀ṣẹ̀ ń wájú ọlọ́run àsìkò tá a gbọ́dọ̀ lajú lẹ̀rẹ́ o àsìkò tá a gbọ́dọ̀ lajú lẹ̀rẹ́ o ẹ̀yin èèyàn náà tó jẹ́ pé ìwọ́n níjà kùmọ̀ ìrìn sàn ẹni abíire ìrìn lóru òru lẹ́yìn náà máa fi rìn nǹkan ti yí padà o ẹ̀yìn nǹkan ti yí padà o ìwọ tó ń sọmọ bọ́ìsì láago méjìlá òru nǹkan ti yí padà o ọlọ́run má jẹ́ wọn ó gbé ọ lọ torí náà sẹ́ẹ̀rí gbà míì wá èèyàn kò sọgbọ́n téèyàn fẹ́ dá sí o èèyàn ó tìráfù lóru de ọwọ́ alẹ́ lọ́sàn-án dọ̀wọ́ alẹ́ ṣùgbọ́n ẹ máa dẹ̀ díẹ̀díẹ̀ sẹ́ẹ̀ ti gbọ́ ẹ máa dẹ̀ díẹ̀díẹ̀ sẹ́ẹ̀ rí bọ́mọ bá ṣe rí ńlá ṣe sànà rẹ̀ ntọ́fà náà ọlọ́run olódùmarè ó dáàbò bò o ọlọ́run ó pa wá mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà tẹ́ ń gbọ́ mi ṣé ẹ rí àmọ̀tẹ́kùn gbogbo àgbáríjọ lẹ yorùbá lọ́dà alẹ̀ ẹ má jẹ́ kéṣù kó lóòyàn láti á máa sọ pé ẹ kẹ́ ẹ máa takùn án tí wọ́n bá ti ṣe nǹkan kan tí wọ́n bá ti ṣàṣìṣe kan wọ́n bá ti pé gbogbo èèyàn máa pariwo ẹ̀ èṣùnú o èèyàn ọ̀mọ́pọ̀ eléyàn ọ̀mọ́pọ̀ lọ dání rárá ẹ má jẹ́ ń parọ́ tàn jẹ wọn bá wọn ní yẹpẹrẹ kọ́ lè ku asín asín tí ń wo mẹ́ tí sì ń wọ ọmọ ọlọ́mọ kéèyàn máa sọ fúnrú àwọn àmọ̀tẹ́kùn kì í ṣe ń tí wọn òótọ́ ẹ mọ̀ ẹlòmíín ní ṣé pàìtọ̀ náà wọ́n sì pọkùnrin pàìtọ̀ <laughs> ni mí n ò lè mọ́ sòótọ́ ọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ àbó ti kọjá kínní nígbà tẹ ẹ rí pé ẹ rí lẹ́nu ọjọ́ mẹ́ta àti ń dáàbò bá rẹ gan wọ́n mọ̀ ní à ń kọlù hàn àti ọjọ́ bá ti á di ọ̀rọ̀ báwọn ṣé ẹ mọ̀ wípé atẹ́gùn ti ń gbé kẹtẹpẹ ògì ìwọ àtẹ̀mí oníyẹ̀fun kéèyàn máa ṣọ́ra ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ alájú wálẹ̀ dáadáa o kò léèwọ̀ téèyàn bá fẹ́ wọ ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ bá ní bọ́dà ẹ má fi ṣèbínú àpò tẹ́ ẹ gbé mẹ́gbẹ̀rún láì sọdẹ ṣẹṣẹ lè yọ ọ̀tà kárì dáadáa ẹ ṣe hmm. kì í ṣẹ̀ṣẹ̀ ayé ti kọjá kákan máa ṣe nǹkan lásán o. ẹ̀yin tẹ́ ń ṣèṣòro tó bá ti tàsìkò kan ẹ̀ tilẹ̀kùn yín pa kẹ́ẹ̀sì tí náà kan tí ó wà níbì kan tí wọ́n sì fóònù wọn lẹ̀ gbogbo òjò ọlọ́run lọ gbọ́dọ̀ mọ fóònù tọlọ́pàá tó bá súnmọ́ yẹn ẹ kọ́ síbi ẹ kíní tẹ̀ mọ́ kọ̀ọ̀kan sí ṣọ́ọ̀ṣì pé ọmọ bá ti dìdà gírí o nọ́mbà tẹ́ ẹ pèrè o kọ́nsítébù ní nọ́mbà rẹ̀ rèé o. gbogbo ìjọ ọlọ́run gbọ́dọ̀ ni àti mọ́ṣáláṣí ni o àti ṣọ́ọ̀ṣì ni o ẹ gbọ́dọ̀ ni tó pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tẹ́ ẹ máa pè kò ṣeé wọ̀ kọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tẹ́ bá ń ṣèṣòro kẹ́ ẹ tilẹ̀kùn yín pa látẹ̀yìn àwọn ṣòro kan àwọn èèyàn tó ṣe káì bẹ́hùn káì bẹ́hùn wọ́n tó wá máa mọ́ ẹ̀wọ̀n á ní ọmọ gba fóònù wọn mọ́ gba nǹkan kan ǹjẹ́ mọ̀ pé kí ṣẹ̀ṣẹ̀ kíjọ ọlọ́run kọ́ lọ́lọ́pàá tí ọmọ ṣé bẹ́ẹ̀ kan lẹ̀ ń ṣèṣọ́ òru lóṣù ẹ̀ẹ́wẹ́ lè gbọ́ ọlọ́pàá kọ́ dáàbò bò yín tẹ́ ẹ bá ń ṣèṣọ́ òru pàìtọ́ wa kéèyàn máa fogun ara sọ ogun ẹ̀mí ẹ̀ jésù tọrọ fún yín ẹ rántí pé ńgbà ẹrọ́dù fẹ́ pa jésù áńgẹ́lì farahàn jósẹ́fù lójú oorun lójú àlá kẹ́ lọ sọ fún un ó ní jósẹ́fù tó o bá ti jí láàárọ̀ yáa gbé ọmọ ẹ̀ kó o gbé sá lọ tó o bá ti jí láàárọ̀ yá gbé ọmọ ẹ̀ gbé sá lọ áńgẹ́lì ni máa ń sọ pé kéèyàn sá lọ́hùn ìdí náà ẹ má fòpè sí i ẹ má pè lọ́rọ̀ òpè kò léèwọ̀ kì í ṣẹ̀ṣẹ̀ kíjọ ọlọ́run fẹ́ ṣe ìṣòro kẹ́ẹ̀gbọ́ ọlọ́pàá tí ó dáàbò bò yín kì í ṣẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ náà lọ́lọ́pàá kan àbí nǹkan kan náà ṣọ́ọ̀ṣì ní náà fi lè sin lọ́nà gbogbo wa ẹ̀já yájú wálẹ̀ dáadáa o ẹ rí i pé gbogbo nǹkan lọ́wọ́n lọ́jà ní ìsìn àṣebí ń gba àwọn onísùnmọ̀mí tí wọ́n lọ dáyà dẹ́rù bà àwọn tí wọ́n ń dáko tí wọ́n ń pa wọ́n èèyàn ṣe sáko ọlọ́run nìkan ló lè má jẹ̀yìn òmú ní ìsìn kó o tó sọ pé àà irú pẹ́tọ̀ wo ni à ń sọ̀rọ̀ ààbò báyìí ó tún ní a máa yin àwọn àmọ̀tẹ́kùn <laughs> ẹ̀ẹ́. ẹni ọwọ́ ẹjú lẹ́rù ń bà ẹ jẹ́ n fún yín ẹ gbogbo wọ́ lajú dáadáa o gbogbo ẹyin tó jẹ pé ọlọ́kadà ní mọ́ bá ń gbọ́mọ yín lọ ẹ gbogbo tó pé àwọn ará òkè iná ń sọlé wọn ẹ wọn lẹ̀ ẹ wọn ó mọ wọn bá àti bá ń ṣiṣẹ́ pọ́dún wọn ó mọ ń dùn wá ẹ ẹ kọ fóònù wọn lẹ̀ ẹ wá mú ẹ̀dà rẹ̀ kẹ́ ẹ mú lọ tọlọ́pàá tó wà ládùúgbò yín kẹ́ ẹ mú kàn dání tí ọba ṣàṣemọ́ṣe ó ti ló ní dùò fún un ẹ sì sọ fún un pé fọ́tò rẹ̀ ó ti wà ń tọlọ́pàá o àbó ṣe rí nù ẹ bá ti rí i pé ọlọ́kadà bíi mẹ́fà wọn ń wọ inú gbó lọ ẹ tètè ya pariwo ta o àǹfààní fóònù tá a mú dání nù ẹ̀yin ẹ yá ya fọ́tò rẹ̀ ẹ jù orí afẹ́fẹ́ ẹ èèyàn mọ́gbà tí ó tàn kálẹ̀ dọ́dọ̀ ẹ̀ tó lè ṣe nǹkan pa rẹ̀ ààbò lẹ̀ yìí ọ̀dọ̀wọ́ tèmi àti tiẹ̀ o ní mo ní ń sọnù bá tún dijọ́ wọn á padà sí ìdánilẹ́kọ̀ọ́ lórí òṣèlú tí mò ń lọ èmi náà mọ̀ pàtó gbogbo wa èmi pàtó gbadé ń èyí padà zero seven zero thirty four one eighty nine one eighty nine èmi náà ń pàtó gbogbo wa èmi ń pàtó gbadé ògùn lánàá ẹ mọ̀ pé tẹ́ẹ̀sì lẹ́ẹ̀kọ́ sí mi bẹ́ẹ̀ pé mi kò ní lọ o whatsapp ń lọ dáa jùlọ ó dàbọ̀.